السلام عليكم ورحمة الله وبركاته عن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال أقيت يوما على بيت حفصة فرأيت النبي صلى الله عليه وسلم يقضي حاجته مستكبر الشام مستدبر الكعبة عن نفسي بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام نحوي إدارة من ماء وعنزة فيستنجي بالماء العنزة الحرة عن أبي قتادة الحارث بن ربيعي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يقول ولا يتمسح من الصلاة بيمينه ولا يتنفس في الشمال هذا هو يقول روضة ترى كي يكون نبوة محمد صلى الله عليه وآله وسلم روضة في أسفق أجر pẹ̀lú àánú rẹ̀ àti sí ìkan nínú àwọn ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala láti túnmọ̀ gbéyẹ̀wò àti láti mọ̀ ṣàfúnra wa láti inú síra wa àfáwa al-Imam Abdul Ghani al-Maqdisi rahimahullahu ilé tí wọ́n orúkọ síra náà ní al lákòókò lè máa tẹ̀síwájú nípa àlàyé síra náà àbẹ̀lẹ̀ wọn bá sùpánù wọ̀tàárá tí ó mú àbẹ̀rẹ̀ síra náà pẹ̀lú àánú rẹ̀ àbẹ̀lẹ̀ wọn bá sùpánù wọ̀tàárá tó jọ ọ́ tọ́lọ́ wọn bá nìjọlá tó jẹ́ kí àárí síra náà bá níbi tó lápẹ̀rẹ̀. àdìsá fáwọn àbúlé àti ọmọ kọ́lọ̀ gbogbo àárín ní bàbá àtọ̀nà قال لا أدري ما رأيت رقيت يوما على بيت حفصة ممكن òkè ilé hapsọ̀ tí ó jẹ́ ìyàwó àmẹ́lú sọ́lọ́láwó àríwá ní ìsọ̀rọ̀ tó ní pé àti rẹ̀ ní ọ̀rọ̀ àìsí mẹ́bí yàtọ̀lọ́láwó àríwá yẹ́kùtì rasham ìmúlẹ̀ anábì sallallahu alaihi wa sallam lẹ́ni tí ó ń ṣe ìjọsẹ̀ mustaqbil ash-sha'r lẹ́ni tó dojú kọ ṣáà mustaqbil al-Ka'ba lẹ́ni tó kọ̀ yìí sí Ka'ba. tí a bá lọ pàdé yìí a fẹ̀rẹ̀ ní pé bígbà tí ìṣe tí àlẹ́ sọ̀rọ̀ láàrin àlùsọ́là ní ó fẹ́ papò ilé ìsí àkọ́kọ́ sọ àwọn olùmọ̀ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ akúkọ́lù lórí hadith ilé ìsí àti pé báwo láti ṣe jámọ́ láàrin méjèèjì a ti zọ́rọ̀ ní káfí ojú ọ̀gbọ́n rẹ̀ wò á rí i pé ọ̀rọ̀ táwọn ìṣẹ́lẹ̀ àti ìṣẹ́lẹ̀ ti zọ́rọ̀ ó bá tó ra wọn ẹ̀gbẹ́ ṣùgbọ́n kò sí nǹkan kan nínú ẹ̀sìn wa tí ó fẹ́ dàbí ìdàgbé pé tí èso bí ní ìfẹ́ pàtàkì báyìí táwọn olùdọ̀ tí wọ́n ti bá sọ̀rọ̀ yẹ̀ ọlọ́run bá ìṣọ́lá tí ó bá fi jẹ àwọn tí wọ́n ti lọ nínú gbogbo àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ sọ náà lẹ́nu wọ́n tí wọ́n fi láyé ọlọ́run bá ìṣọ́lá tó jẹ́ káàrí òun àti ìṣọ̀pẹ́ fún àbúláì ọmọ ọmọ kúrò yàrá ní Abu Abdulrahman inú àwọn àgbà sàbí òun náà ni ó wà tí ó ní ìmọ̀ tí ẹ̀sìn sí orí ẹ̀sìn sí wà ọ̀pọ̀lọpọ̀ ogun òun náà ni pàápàá jùlọ gbogbo ogun tó bẹ̀rẹ̀ láti ní ìkájá ìmọ̀ráyà ní ìbò kájá ọ̀fọ́wà Abu Abdulrahman láti ìṣẹ̀lẹ̀ kọ̀tọ́ nínú àwọn tí ó jà ogun náà bákan náà ó jẹ́ ìgbẹ́ àtòlùfà bákan náà lẹ́yìn tó bá àlùsọ́lá alẹ́bùsọ̀lá àdáríbà alẹ́bùsí lòun rẹ̀ pẹ̀lú ìwà dáadáa bákan náà ó bẹ̀ nínú àwọn tó pọ̀jù náà lọ sọ̀hárà alẹ́bùsọ̀lá àlùsọ́lá àlùsọ́lá àlùsọ́lá bákan náà ó sì lè sàhárí nípa ìtìbá àfáà fúlẹ́ ló lọ́ọ́ lè sàhárí púpọ̀ nípa ìtìbá أبنى وسلام من محمد صلى الله عليه وسلم bákan náà ó ní ọlá tó gbàgbọ́ tí eléyìí tí àwọn olùmọ̀ nípa ìtàwọn sọ̀háwà tí wọ́n dà wá ní bákan náà kò sí àyè àtàlẹ́ lórí ìtàwọn sọ̀rọ̀ sọ́kọ̀rọ̀ wàhálà ó jẹ́ kó ní kòkòrò olùkòrò láti máa tẹ̀lé súnmọ́ àlẹ́ ìsọ́lá tó bá pamọ́ sí nínú ọ̀rọ̀ àti nínú ṣe tí a mẹ́rin sọ́lá sọ́lá bá sọ àti tó ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ó sábà mọ́ bí èrì tí a mẹ́rin tó ṣe òṣèré alẹ́kùn òṣèré wàkàrẹ̀ ṣèlú ìdàpà hábí ó sì máa kọ́ sí àmẹ́rin pọ̀ púpọ̀ lábí mọ́ tí ìjọba ó ń lọ láti mọ́ká láti mọ̀jínà ó ń lọ sí mọ́ká wọ́n á dé àyè kan wọ́n á gbọ́ ó dó láyè rẹ̀ ó lọ sí nígbà tí ẹ̀bá dé ibi tí wọ́n á rò wọ́n ní ìgbà tó á dé ó sáré ó sáré débi kan wọ́n á sọ nígbà tó ń sọ ó sì mọ̀

ó lọ sọ nípa ìdíje gẹ́gẹ́ ló ti tàn láwọn ìtọ́ sí ìtọ́ àwọn afá àfààní rẹ̀ pé káàdì ṣe ti ká ó ní ó ní tàbí kọ́ pé ìdáhùn ìgbà ti jẹ́jẹ́ ibi tó bá ti ṣe nǹkan lórí náà ó fẹ́ lọ pé kò fẹ́ lọ ṣe ń bẹ̀ ilé ìwòsàn ìdílé bẹ̀ ó ti rìn wípé òótọ́ ni wọ́n tẹ̀lé àgbẹ̀bí sọ́lá lọ́sọ́nà lóòrùn náà tí ò sí ìmíjì bẹ́ẹ̀. fáàbí àgbẹ̀ wọn kò sí ìlú mọ́ta ní ọdún seventy three ìjọra àwọn kan ní seventy four ọ̀rọ̀ méjèèjì sí tó wá lọ́yìn. gbọ́dọ̀ wọ̀ kí tù ìtumọ̀ ẹ̀ pé sùúrù ayé àsọ̀rọ̀ ìlànà káàní náà tó ìran lọ síbi tí tó ga ó bẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ní sọ̀rí tó àwòsà àtìkì ó bẹ̀ lọ. asọ̀ ló mú lọ òun náà ní àǹtíẹ̀ tó jẹ́ asọ̀ tó jẹ́ asọ̀ ọmọbìnrin ọ̀sẹ̀ tó jẹ́ ọmọdé wọn wọ́n ní mọ́gà ní pẹ̀lú ilé tó ń sọ yìí àbẹ́sílẹ̀ yìí tẹ̀síkúrò fún hásọ ilé tí ìyàwó hásọ tí ń gbé méjì ló ti nàbí méjì ní káàkiri nínú àwọn ilé láti fún àwọn ìyàwó náà wà ọ̀rọ̀ nàbí láàrin ó lóun àmẹ́rin ìtìláàbí rírí tí àtìláàbí wọn rí àmẹ́rin yìí lábẹ́ ẹ̀kún ẹ̀jẹ̀ sọ́sàlẹ̀ kìí kì ó kàn fọ́túnlẹ̀tì láti rí ni kìí ṣe wípé ó ṣe tàjá sùn sílé ló ń kọkùn fún pé rẹ̀ fẹ́ lọ ní lọ́m̀bẹ̀ yẹn ẹ̀dùn àbá kéèyàn máa ṣe ìjọba kéèyàn kan rí ìjọba lójijì mo rò pé wa àbá wàyí náà màkà náà ìtìbá kọ́ ní jẹ́rì ọ̀sìn rírí lórí ó kàn ó kàn sáájú pẹ̀lú tí ànábi ṣe ń gbà láti rí ànábì sọ́lá lọ́sọ́lá wà lábíyá rọ́lá ààyè ìfàkọ̀ ibi tó sì ń dílára rẹ̀ mọ orí ànábì lórí ṣùgbọ́n kò dára ti kó orí orí tó ní ìpé ó mọ orí lé ibi tí orí tó ti kọlé ibi tí pàkọ́tẹ́ tó ní o olórí kọlé so kì í ṣe wípé rọ̀ áàrùn á ń kọ́ sí ti lè bá mo fẹ́ gùnbẹ̀ lọ kí n lè mọ rárá ó kàn sí mo rò pé wà ìtumọ̀ ní àṣìṣán ní nǹkan tí àdìsí tó ń tú wa nínú rẹ̀. Wọ́n ní fọ́pùlẹ̀ tí ó máa ọjọ́ làǹdù náà. Wọ́n fi yíwa nínú àdìsí bí pé ó gun òfin ilé àǹtí rẹ̀ lọ ṣíṣe yáwa yáwa kò ní láì fún wípé ó dánílẹ̀ wípé òun fẹ́ lọ rí ànábi sọ́lọ́lá ó sì rí àdéhùn sọ́lásọ́lá lẹ́yìn tí ó ń gbọ́ bùkátà tí ó ń ṣe ìgbọ̀nsẹ̀ mo tẹ́jọ́ ìlà bẹ́ẹ̀ tí mo ṣe lẹ́yìn tó kọjú sí àmọ́tí kí bàtà ti mùsùlùmí náà ti là ilé tó jẹ́ kíbla alákọ̀ọ́kọ́ tá à ń kọjú sí ẹgbẹ́ bá ṣòro pé kíbla alákọ̀ọ́kọ́ tá à ń kọjú sí náà ní Jerusalem níbi ìgbẹ́ni lọ́tì wàzáhàrú àfáwà lẹ́ẹ̀mọ̀ ọ̀gbọ̀n ìjọba àbúrú ó máa ń sábà ṣe rọ́pù fún àwọn tí wọ́n máa ń sọ wípé ànábì sọ́lá àmọ́sọ́lá láàyè tẹ́sí ló báyìí tẹ̀lé náà sí ara ọ̀dọ́ ìhàjẹ́ tí ànábì sọ́lá sọ́lá wọ́n lé nínú fàájì àpáwọn ọ̀gbẹ́n àgbọ̀n kò sí tọ́jú tó lọ́wọ́ ẹ̀rí ìgbà pé mo tẹ́sì náà báyìí tẹ̀lé lẹ́yìn tó lójú kọ kàábà. nínú àwọn títí ìlú àwọn àbíkì aláwọ̀kọ́ àìní níbẹ̀ yìí pé pàtàkùrù àwárí àmẹ́sọ̀tò làṣọ́là kó lè náà wọ̀ lẹ́fì ha. àwọn àtàdé wọ́n máa ń fọ́ọ̀lù gbogbo sátútà náà ju kàkàkàkà gbogbo kọ̀ọ̀lù gbogbo hàlù ànábì làwọn tàbí wọn fọ́lù tí wọ́n ti rẹ́jì láti sọ fún mọ̀ wípé nǹkan báyìí ànábì ní ọjọ́ báyìí nǹkan báyìí ọjọ́ báyìí nǹkan báyìí èyí tí wọ́n mọ̀ tó jẹ́ nǹkan inú ilé tó yẹ pé orígun mẹ́rẹ̀ẹ̀rin yàrá tó àwọn ìyàwó nìkan ló lè ní hákà sí ìyẹn náà lè mọ̀ àwọn tàbí òkú lọ àwọn ìyàwó àti ìṣòro nǹkan ìgbé kí ni mọ̀ wọ́n ń béèrè torí kí ni àwa àwòsí ń bẹ̀ wọ́n béèrè kọ́lẹ̀ sí kí ni ohun kọ́lẹ̀ sọ wa wọ́n béèrè fún ó lè jẹ́ ẹ̀sìn fún wa bákan náà gbogbo àwárà pátápátá ló ń ṣẹlẹ̀ nígbà gbogbo àwárà gbogbo ìdíjà pátápátá kòtánú sọ̀yà ìbára sọ̀yà yẹ́rọ pàdúgbà tí wọ́n bá yàwó àìsà àbúrẹ́là àná wípé kí ni ìgbà lẹ́yìn tó ní káàmù tó kù ní káàmù tó kù ní ìwà ànábì tó ní kùrán tẹ́ bá ti rí kùrán gbogbo ìwà tí ń fẹ́nu kùrán ànábì ni practical example gbogbo ìwà tí ń fẹ́nu ẹnìkúrán tí wọ́n jẹ́ ká mọ̀ ilé ìgbé àwọn tàbí gbogbo tí wọ́n bá rí bàdàn ní ìlú gbogbo ẹ̀ ní wọ́n ti lè òun ó mọ̀ sọ síta tí wọ́n lè pọ̀ tẹ̀tọ́ àti àti ń bẹ̀. bákan náà nínú hadith yìí eré tí ń pàtàrà lọ́pọ̀lọpọ̀ agbọ́ yé bẹ̀rẹ̀ pé àmọ́ ń da ìgbọ̀nsẹ̀ àmọ́ ń dà á pè ó di yẹ́pọ̀ ní àjẹ̀kẹ̀ tó tọ́ ní àjẹ̀kẹ̀ tó tọ́ ní àjẹ̀kẹ̀ bákan náà ló fi sọ nípa sí ìkejì bákan náà èyàn lè nínú àríkì ariwo pẹ̀lú pé zarazu kọ̀dọ̀ ìhájà sí màkánì gẹ́ẹ̀lì mọ̀hájí tàbí ìfẹ́fẹ́ bàbá ìlú àláti ṣe ìgbọ̀ngbẹ̀ ní ààyè tó ṣe wípé kìí ṣe wípé wọ́n pè sí àìjẹ̀ yẹn original producer ṣe ìgbọ̀ngbẹ̀ gẹ́gẹ́ bí sọ booth lákòókò òtí ṣe yóò lọ ọ̀rùn tí yóò ti gbèrè síbẹ̀ òtí tí yóò rẹ̀ yóò tẹ̀lé ó ti yé lóòtù àláìsí ibi tó bá fẹ́ tẹ̀lé ẹ̀ sí kò mọ̀ pé ti pé orí ẹ̀sìn kan ló fi lọ lọ tẹ̀lé ẹ̀ tàbí ní orí ẹ̀sìn kan ó ti yé àhà tó ìgbàláyé wà bẹ́ẹ̀ bákan náà ó gbọ́ ilé agbóyìn àbíkì wípé ìgbàlá yìí wípé káwọn pọ̀tù ìdí àmẹ́jì sọ́nàfọ́nà bá ṣe in any condition jàwá àjọwà lílì ìdájí wọn àmọ̀ kò sí ìtẹ̀mí ìdí wípé pẹ̀lú àníyàn pé a fẹ́ fọ́nù àmẹ́jì sọ́nàfọ́nà a fẹ́ ṣe ẹgbẹ́ bí àmẹ́jì sọ́nàfọ́nà ṣe mú ṣe bákan náà nínú àyíkì àgbọ̀nyìn pẹ̀lú pé àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ ìyàwó èèyàn tí bùkátà bá béèrè fún kí wọ́n wá sọ béèrè ìsàkóòrò tí wọ́n wá tàbí bùkátà bá béèrè fún kí bí a nǹkankan wọ́n fẹ́ ṣe nǹkankan ní òkè ilé ó di wọ́n lọ sí kò sí ìgbà tó kà jẹ́ ilé ìwọ̀n obìnrin náà tí wọ́n ní fẹ́. Bákan náà, wọ̀káfù lọ́sọ̀, a máa ń ìpáyá àrùn rẹ̀ tí èèyàn rẹ̀ gbé ìdẹ̀lẹ̀ níbi gbogbo nǹkan tó bá ti rí pé ìdìdú yóò mú yàn nípa pé èèyàn ti fẹ́lẹ̀ pé èèyàn rí èèyàn jẹ́ yẹn, èèyàn rẹ̀ ju èèyàn lẹ̀. ìyẹn ló pàtó jẹ́ wípé àwọn tó bá jẹ́ mọ̀ ábí wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ẹnu wọn gbọ́dọ̀ mọ́ ń gbò ẹ̀tọ́ á ń pè wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ẹnu wọn gbọ́dọ̀ mọ́ ń gbò kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ ní tá a fi sọ bẹ́ẹ̀ ni wípé ṣẹ̀wọ̀n tí mọ̀ ábí owó gun òkè lọ láti lọ pèrò tó ga ní òkú lọ tòmùdára ti pé ó lọ síbi tó ga ẹ̀ ó máa ní access sí àwòrán tàwọn ènìyàn unintentionally mo rò pé ibi tó bá kò lọ ó máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹni tó wà ní ilẹ̀ tí ò ṣe ni o tí ò lè rí ló jẹ́ pé ẹni tí ó bá ń jẹ́ màálùbí tó máa ń pè ó gbúdọ̀ jẹ́ ẹni tí ẹni tó ṣe ni o ẹnu ló wà níbi bíbí ó sọ fún ah! àwọn ọlọ́dá tó bá rí àpàtì ìbẹ̀rẹ̀ ìyàwó ẹ̀ à ah! àbáyé àmàrà bóyá ìwọ́n tó kà àti lọ́wọ́ èrò orí èrò ojú ìlú ìjẹta mo ti kò sí aṣọ wọn bí àì ojú ìlú ọlọ́run ló mọ ó di é so kọ́lọ̀ wọn àti sọlá kó forí ṣe ọmọ àjùlọ fẹ́ẹ̀ tàbí rẹ̀. النبي صلى الله عليه وسلم غفر الله للمؤذنين ورحم الله للأئمة الله سبحانه وتعالى أخرج على المؤذنين عندهم ورحم الله الأئمة وأعرض منهم الله بعد كم الله كعب الله معاذ الله بهم orí àwọn nǹkan tí wọ́n mọ̀ ní access láti nígbà tí wọ́n bá lọ bẹ̀rẹ̀. sallallahu alayhi wa dị àwọn àfáà olùmọ̀ wa nínú ẹ̀sìn wọ́n fi ìmọ̀ eléyìí bí kí ọ̀pọ̀lọpọ̀ kó wáyé lórí abala wípé nígbà táwọn ìṣẹ́ náà tó máa ń sọ ká má sí nígbà láti lọ kọ̀ wọ́n. Àbílẹ̀ náà wá rí àmì sọ́là sọ́là sí ó kọ̀ ojú sí dájú mọ́tìlẹ́sì ó kọ̀ ojú sí àṣìlá. Ìpò láti wá yanjú àwọn ọ̀rọ̀ yìí. Nínú àwọn ọ̀rọ̀ tó wáyé fẹ́ jẹ́ àpàbalẹ̀ àwọn ọba mú bá àárín ìmọ̀. Inú àwọn ọ̀tọ́ ayé, adúgbò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbọ̀ àwọn olùmọ̀ tí wọ́n lọ sórí wípé anáàlù adìsí ìgbà wájú ìgbà ti sọ̀rọ̀. Àwọn olùmọ̀ àárín wọn tí wọ́n sọ wípé náàlù yìí kíkọ̀ fún wa pé ká mọ́ pọ̀jù sí ká mọ́ sí fi sọ̀rọ̀ tá a bá wà ní orí pápá nìkan lè rí yára ìsìn ẹ̀rọ ìsìnkú lórí bíìtì tí ò sí dàgbà kankan láàrin èèyàn wọn ni wọ́n tọ̀ sí wa. wà á mọ̀ àpèyá ṣùgbọ́n bíìtì tá kọ́ sọ pé asílẹ̀ ìjọba tó wọlé ó ti ó ti wà lórí erected building building ta kọ́ tí ilé ìjọsìn ti wà ń bẹ̀ wọ́n ní kò sí láì sí bẹ́ẹ̀. torí pé gàgá ti wà láàrin àwa àti ìlà ọ̀rẹ́dì wọ́n ní kò sí láì sí bẹ́ẹ̀. nínú àwọn ẹ̀rí ẹ̀rí tó ń wá wọ́n ní anájú sọ́lá àrùn sọ́lá wọ́n ní àpẹẹsẹ̀ ṣèkọ́ ní àlejò náà wọ́n ní àfá àbùsáyà tó sí ìgbà látọ̀ ìfáwà nílẹ̀ ọmọ ilẹ̀ ẹ̀gbọ́n àpapọ̀ lọ́bí ọlá àdúgbà ọlọ́mọdé àti oúnjẹ àmì ìjìká ó àwọn èèyàn sọ wípé إذا وعدت للحاجة تقول لك فلا تكن متصلا بها. àwọn èèyàn sọ wípé náà fẹ́ tọ̀ àti ìbá fẹ́ ìgbà ìrẹ́sì sára ẹgbẹ̀rún ti ìgbẹ̀rẹ̀ ó lè dùnmọ́ sí kíńdà wàdà abẹ́sì náà bákan náà èyí tó kọ̀ kọjú sí abẹ́sì náà ti di ìlú sáré ó wá ní ọ̀nàkọ̀sọ̀rọ̀ kíkọ àgbàdo àwọn ẹ̀sìn ibẹ́sì àṣọ orúkú orílẹ̀ lọ ilé ìyàwó àṣọ رأيت رسول الله صلى الله عليه وسلم خالدا على لبسته. Mo rí àdéhùn sọ́lá kan lẹ́yìn tó dúró sórí lábínà mi ti di bíríkì the break of lungs okay láti mú sórí rẹ̀ mo tẹ́sí náà bẹ́ẹ̀ tẹ̀lé mọ́ sí ìhà rẹ̀ mẹ́tí sábà sábà kọjú sí bẹ́ẹ̀ tó fún ìgbésẹ̀ fún wa fáwọn dáná ìgbà ìjọ ìpàkọ̀ látọ̀dà fáwọn ọmọ àgbà fún ọmọ rọ̀ àìsí ìgbìmọ̀ olórí àfáàjọ ọmọ rọ́ọ̀rùn tó ta àìsí wa ìyànà ọ̀rọ̀ ìlàtàwọn òmù tẹ́sí láti gbà ó di ẹ̀sìn rẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn tí ewu ìtúkọ̀ kíblà tó mọ̀jálàkà ìlú ìlera ó wá fi ẹ̀sìn rẹ̀ ó ń ṣe sútúrọ̀ láàrin àti kíblà wọn mọ́sálì fàkúrìtì àfà àmọ̀lá àkókún àṣà ó ní yàrá àti ẹ̀fọn wọn ilé àbá àti àlẹ́sẹ̀kọ̀ ní ilé agbẹ́gbẹ́ àtúnwò ti sọ fún akọ́ta máa fẹ́ sọ ọmọ máa fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ká mọ́ dojú kọ kíblà kọ làbàlà bẹ́ẹ̀ ni iná máa sọ lórí àgbáyé wọ́n pọ̀ fún wa bẹ́ẹ̀ ní tòótọ́ fáyìjà káyọ̀ káyọ̀ kàwà bẹ́ẹ̀ nà lè débi làtà máa ń yẹ fún kí àti ti mú kí àgán, mú ó ní tó bá jẹ wípé tó ń sọ òótọ́ ni bọ̀ tó bá jẹ wípé láàrin ìtẹ́lọ̀mí láàrin jẹ́ tọ́tù láàrin nítò mọ́lù àti kí ni o àti kíblà kò sí ìgbàlú obìnrin bẹ̀rẹ̀ bákan náà wàkọ́ọ̀lù في الفرق بين الصحراء والبنيان akọ́kànnú wọn ti òǹtẹ aláàrin sàfàrà àti ìdòyà wọn ní sọ sàfàrà làbáfúnú alùmùsọ nínú málákì áwòkúnkú àwùjọ ìlú wípé ibi tó tẹ́ káà ti fẹ́ lọ sí ìjọsẹ̀ gbogbo kò yẹ lẹ́ni tó ṣe wípé àyẹ́ òkòkò yẹ lẹ́sẹ̀ pé

wọ́n ní ilé ìjọba tó fi kọ̀ bẹ́ẹ̀ wàhálà mahmudu fi abdiya wọ́n nígbà tó lè ta sọ yìí tó bá yẹ pé ibi tí wọ́n kọ́ ni kò sí ìrìnkọ́tọ̀ fún tó máa yọ inú ọ̀rọ̀ kò sí inú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé ara lé láwọn tí wọ́n mú lókùnkà láwọn tó ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ذهب جماعة من أهل العلم إلى تعميم وتسلية بين الصغار والإنجاز ọ̀rọ̀ tẹ́jì ní wípé àwọn kan nínú àwọn olùmọ̀ wọ́n lọ wípé kò sí yàtọ̀ láàárín ibi tí wọ́n kọ́ àti ibi tí ó wà ní ọ̀gbọ̀n gan tó jẹ́ ókúsì pé méjèèjì mọ̀nà àwùlọ̀ kọjú àbúká pọ̀lú sí ìgbà nígbà tó bá ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ wọ́n sì wọ́n ẹ̀rí wá pẹ̀lú àdéhùn àbúrò àdúrà sọ́ọ́lì ilé ìtàkà síwájú. torí pé wọ́n ní kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa ní lẹ́yìn ìsàlẹ̀ fún ọmọ tó kíbla wọ́n ní kìí ti ní torí wọ kíbla wọ́n ní wàhálà márùn ún nínú ìsọ̀hárá wọ́n ní torí pé ní tá a sọ yìí ó lè pọ́n pọ́sibù ní ibi tó wá dé ókú sí ní òṣìṣẹ́ sí gọ̀ọ̀sẹ̀ àti ibi tó wá kọ́. Ó bá jẹ́ wípé gàgá ó tó fún yàn làjá àti sàmà. Ó kọ́ sùn náà. Káṣọ nípa ah, ìrọ̀lẹ̀ àjọ náà ní ibi tí ó jẹ́ ókú sí ìlú náà. Torí pé tí ibi ò bá jẹ́ gàgá ìwà àti kígbà, òkè ó jẹ́ gàgá. Tàbí yé pẹ̀ sí yèpẹ̀ tí wọ́n wà ní ẹ̀sán ìpẹ́ wọ́n àdíbà tí ó yẹ ìfẹ́ lásán ni ó yóò sì lọ ló dàbí àpáta pé ìyẹn náà pé dàdá náà ní ìyẹn náà tó tó àlà ń sọ sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí pé àti sàárà àti pé kò sàárà àti mọ́gbọ́n ẹgbẹ́ ọ̀pọ̀ ní sílá àti mọ́gbọ́n ní sílá mọ́kì yìí làwọn apákan náà àwọn tí ẹ bá ń sọ pé wọ́n ti kọ́ mọ́sálásí ìníṣẹ́ àyè ìgbà tí wọ́n ṣe tọ́lẹ̀ tí ó dára sí olùdókọ ìgbà ṣùgbọ́n nítorí wípé inú ilé ni ó ti ní ẹ̀sìn ó ti lẹ́yìn lẹ́kúnrẹ́ blọọkù rẹ̀ tó ń la tọ́lẹ̀tà ìyàlù àlá ìyàlù àlá àti wọ́n bá sí blọọkù rẹ̀ tó ń la ó ti máa dá ìgbà tọ́lẹ̀ ìgbà náà lọ́pọ̀ tó sí so láti lè bọ́wọ́ bọ́sẹ̀ kúrò nínú wọ́n sì destroy àwo bọ́lẹ́tì yẹn wọ́n ṣe ní dàbò mo máa ń wọ́n ní ìfẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá yìí pé wọ́n ó ti kọjú síta tẹ́lẹ̀ ṣùgbọ́n wò pé kéèyàn lè bọ́wọ́ bọ́tẹ̀ kúrò nínú ṣubọ́ ìrújú tí àwọn olóògbé bẹ́rẹ̀ sí ẹ̀rí sí àwọn olóògbé náà tọ́lẹ̀ ìwò tọ́lẹ̀ ìwò lẹ́yìn rẹ̀ sígbà àlọ́dọ̀ títí tó ti yé ṣùgbọ́n tó ní wípé gàgá ti wà ń bẹ̀ ó ti yé tó a lè sọ wípé àwọn tó máa ń tètè ṣe ń bẹ̀ bá a láì lórí mọ́jà àti ti àkọ́kọ́ lòdì tẹ̀wọ̀n tí mọ́jà àti àkọ́kọ́ ní wípé tó bá jẹ́ wípé sọ̀rọ̀ sọ́wọ́ àmọ́ náà ó ti yé ìyẹn ìwọ̀ níyẹn òun láàlò àbíkì àbúrò àyípadà sọ́ọ́rí àlò rẹ̀ àwọ̀ àlò èyí tí àbúrò àti ọ̀gá òun sọ pẹ̀lú wípé òun ni rọ́ọ̀wì hadith wà rọ́ọ̀wì alámùdìmọ́ rọ̀ wá kọ́ ní rọ́ọ̀rù tó gba àdìsí wa ó nímọ̀ nípa àdìsí yẹn ju ẹnikẹ́ni tí ò bá síbẹ̀ nípa bá lẹ́sọ̀ náà sára sọ àdìsí lọ. wà láti ṣàmọ́ ó tún wá sọ ẹsìn mọ́lẹ̀ ó fẹ́ sí ṣe sútúrọ̀ ó tọ̀ ó lẹ̀ fojú kọ kíbla ẹnìkan tó wá béèrè lọ́wọ́ rẹ̀ yàgò tó ti pọ̀ fún akẹ́kọ̀ọ́ mọ́ tọ̀ kámọ́ pé ìdá lẹ́nu tó lọ sí kíbla ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣùgbọ́n tó bá yẹ pé ìdánilọ́gbẹ́ láàrin ìwà àti kíbla fọlá ọ̀rọ̀ yìí kọ́ tí ò ní kọ́ tí ò ní zà ọ̀rọ̀ yìí ó yanjú gbogbo ìṣàlá tó lè fẹ́ wá àwọn àgbọ́yé níbi àdíjì àgbọ́ àdíbàlà ń sọ ní wípé tó bá jẹ wípé sàhárà ọmọ ìlú pé abniya orí mo rò sọ́mọ́ mọ́gá ẹlẹ́kẹta wọ́n sọ pé àdéjì tó kọ̀ fún abẹ́rẹ́ ká pọ̀jú sí kábọ̀kọ̀jú sí fílà kábọ̀kọ̀jú sí tó mọ̀ sófà ọ̀rọ̀ míì nìyẹn ọ̀rọ̀ míì nìyẹn bákan náà ọ̀rọ̀ kẹrin apákan náà àwọn olùwọ́sí àtọ́láàrin alìdíkùnbá wàlìdíkùnbá wọ́n ní wọ́n ti àtọ̀ láàrin ìdójúkọ àti kíkọ̀ ìgbà olùkáyẹ̀ tó ti ti bá láti sọ̀rọ̀ àtàrà ìgbìmọ̀ ìkọlù sí bíblà òṣùgbà láyé ní láti sọ̀rọ̀ àwọn láti ìgbìmọ̀ yálà a wà ní ilẹ̀ òpó tó jẹ́ ògbọ̀n ẹ̀dẹ̀ sọ̀rọ̀ àbáwọ̀ nínú orí tó wà kọ́bà wọ̀nyẹ̀ tó ti ti bá òṣùgbà ṣùgbọ́n ìgbàláyé wà láti kọ̀wé sí láti kọ̀wé sí kíbla wọ́n sì wọ ẹ̀rù wa pẹ̀lú àdìsí Salman wọ́n ní ọ̀lẹ́sẹ̀ fún ìlànà nínú ayéṣùgbọ́ àṣàkọ̀ wọ́n ní sí àdìsí àyíká pẹ̀lú pé ojú nìkan làwọn ẹ̀kọ́ sí kíbla ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tó sọ wípé kíkọ̀ ara ní sọ́lá sáwọn ọmọ pàtẹ́ láì tẹ̀lé sí ìlú tó láì rí bọ̀ kí ṣe wípé ó dé lẹ́rù pàtọ́ yìí ṣùgbọ́n tó máa rí ìlú nínú ọlọ́run àti àti ìjáde ọ̀rọ̀ kẹfà àwọn ọmọ sọ pé sọ́lá ti sọ tó bá tẹ̀lé kíkọ́ alẹ́ sí wọ́n lọ sí ìlú ìgbìmọ̀ ọ̀rọ̀ méje àwọn tó sọ wípé ṣàrọ́ọ̀mù ni mo sápọ̀ mi hátà mi kí n lọ́pọ̀ mi sófà yálà sílà àmọ́ tó wà tó jẹ́ ti bẹ́ẹ̀sì lọ́pọ̀ wọ́n dẹ̀ ṣe wọ́n mọ̀ ìlú àpọ̀ nípa ní ìdímá sílẹ̀ àpáṣí wọ́n lè sọ́lá sọ́lá sọ wípé ó pọ̀ fún ọ àlẹ́kọ̀ọ́ láti ojúkọ kíkà méjèèjì lè bá ó ní àwọ̀ ìjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀dẹ́gbọ́ àwọn kan sọ ilé inú àwọn olùmọ̀ wọ́n ní náàlì àwọn ará àwọn sílẹ̀ ìṣẹ́ ní bá wọn ẹnu ní ìsìn bàtàrà àwọn sílẹ̀ ní tó bá ń pọ̀ tí wọ́n fẹ́ ṣètọ̀sẹ̀ àbúfẹ́ àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ̀ sí pé láyà kó mú bí nínú ìjà kò dúró lẹ́gbẹ̀ẹ́ ìjà tí ó jẹ́ wípé ó ní àwọn ọ̀rọ̀ tó fúyẹ́ nù nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ gbogbo ọ̀rọ̀ tá sọ ẹ látòkò nílẹ̀ ọ̀rọ̀ méjì oní ọ̀rọ̀ ilé kan alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ wípé tí a sí ìgbọ̀nsẹ̀ nínú ibi tí wọ́n kọ́ gẹ́gẹ́ bí ilé ìgbàláàrí wà fún wọn láti dojú kọ síbílà nígbà tí jàǹdà bá ti wà níbẹ̀. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì olóńgbò ẹ̀rọ yìí pé kò sígbà láàyè fún wa láti ṣègbọ̀nsẹ̀ yálà a wà ní sàárà a wà ní ilẹ̀ ọ̀dàn ní o bàbá wà ní ibi tí wọ́n kọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó kù lọ́nà ìjọ́ òní ọ̀rọ̀ méjì tó dúró orí ẹ̀ ọ̀rọ̀ méjì tó dúró orí ẹ̀ ọ̀rọ̀ wípé tí a bá wà ní inú ilé tó jẹ́ pé dàdá ń bẹ láàrin àwọn àti kíblà a lè dojúkọ kíblà amọ̀sìmọ̀sẹ̀ lára mo rò pé ìyẹn ni àwọn elétò mọ́kìkì yẹn àwọn elétò tí wọ́n ṣètò tọ́lẹ̀tì yẹn mọ́kìkì yẹn wọ́n mú òun láti ní fàtíhù zamani ṣẹ́kùnà alìbàtẹ̀ní rahimahullah mọ́kìkì wọn ni hadith Sahara. àdíṣe tó lọ àálò ní pàtàkì àbúrí tí wọ́n rọ̀pọ̀ mọ̀rọ̀kọ̀fíà ọ̀rọ̀ kejì ó ní ọ̀rọ̀ wípé àti ibi tí wọ́n kọ́ o àti ibi tí wọ́n kọ́ o àgbùdọ̀ dojúkọ bíblà àgbùdọ̀ kọ̀yìn sí ìyẹn ni mọ́ ní ìlú abu abdulrahman alimam Nasiruddin Al-Albani mo fi kòtò nìyẹn àti kọ́kọ́kọ́ àti gbogbo ẹ̀ ẹ mọ́ dojú kọ ẹ mọ́ lẹ́yìn kan nínú àwọn ẹ̀rí tí wọ́n mú wá òun ni wípé wọ́n ní àlẹ́ ìsinmi àsánlá sọ wípé mọ̀ ìpápalà náà wà ní káàkà àwọn náà ìyá ọmọ máa wàtàfàlátùhù bẹ́ẹ̀nà àìlẹ́ ìsìn wọ́n ní anẹ́sìtọ́lá sọ wípé ẹni tó bá tún tẹ̀lẹ̀bẹ̀ sí ọ̀gbọ̀ngàn sí blá mọ́tòkàlì kí á mọ́ yóò wà lẹ́sẹ̀ẹ́sẹ́ gbogbo kẹ̀lẹ̀bẹ̀ tó ti tún yẹn bóyá kílò kan ní o bóyá kílò méjì ní o bóyá bàbá àpéjì kan ní o bóyá gọ́ọ̀mù ní o bẹ́ẹ̀nà àìlẹ́ wọ́n ọmọ lójú báyìí yóò mọ̀ káàkiri àwọn wá ní in tó fi lè mú wa tó fi lè mú àdébì sọ́làsọ́là láti sọ wípé ìtúkẹlẹ̀gẹ̀ gángan òlọ́ bóò láti wá sọ wípé títọ̀ àti ṣíṣe igá òun tọ́ ṣùgbọ̀dálí àti èyí tó ọlọ́run àti èyí tí wà ní sàárà o mọ̀mọ́ àdìbàtà بكل احترام بكل احترام àfáwà ni àṣẹ́tọ̀ sí ọ̀gá àbáwọn láyé wo mọ̀háfíìrì ni wọ́n ṣùgbọ́n lọ́wọ́ bá kádàrà ká mọ́ òní kanra ààrí wọn ṣùgbọ́n a rí àwọn tí wọ́n tán jẹ́ direct students first hand students ààrí wọn àgbà ìmọ̀ ní ọwọ́ wọn ajókòó síwájú wọn ajọ sùn papọ̀ ajọ jẹun papọ̀ ní àwọn tí wọ́n jẹ́ direct student direct student kì í ṣe student orí fóònù o ẹgbọ́n tí mo bí o kì ṣe student orí fóònù direct student tó ṣe wípé àwọn àti ṣètò mẹ́rin tó ní àlàgbà ní 5 and six, ni wọ́n bàbá sọ ọmọ ó sì àhà so agba ìmọ̀ lọ́dọ̀ wọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ìrìn àjò pawápọ̀ ajọ́ ìrìn àjò a sì a jẹ́ ọmọ tí wọn ọmọ tí wọn la jẹ́ àwọn náà mọ̀ pé ọmọ tí la jẹ́ náà ìdí ti pé ọ̀rọ̀ pé àwọn ọmọ ìyẹn rárá mi kò sí ẹ̀yẹ ojú méjì tó wù mí àbáwá pẹ̀lú ìlàlí nínú àwọn ọmọ tí bàbá lánàá wọ́n àgírí pẹ̀lú bàbá lánàá lórí ìsìláàlì tí wọ́n lọ mú wá lórí ọ̀rọ̀ mọ́sálà kẹlẹ̀bẹ̀ torí wípé àbáwá pẹ̀lú ìlàlí àwọn fara mọ́mọ́dé àbí bàbá òtẹ̀ yìí wípé kẹ́ ẹ lọ mú mọ́sùwá nípa ọ̀rọ̀ kẹlẹ̀bẹ̀ láti fẹ́ rẹ̀lẹ̀ wípé a nílò àdíkì àbílẹ̀-ìbílẹ̀ ọmọ kẹrọ ọmọ lọ́gbàrọ̀ ya ìpúlẹ̀ ìtọ̀rọ̀ a ní ìgbẹ̀mọ̀ wọn wọ́n bá ọ̀rẹ́ lọ́wọ́ wọn wọ́n ti kíyàn wọ́n bá ọ̀rẹ́ lọ́wọ́ wọn torí wípé wọ́n sọ wípé ọ̀rọ̀ mọ́kànlá tẹ̀lẹ̀tẹ̀ lọ mú wá ìsìkláàdì ni ọ̀rọ̀ kẹlẹ̀bẹ̀ ló ń sọ ó ti fún ìrọ̀ ìgbà tíblà ìgbúrọ̀ ṣe ìtàn báyìí so kẹwàá fẹ́ lọ mú ọ̀rọ̀ ìgbẹ́ àti tọ̀wá náà tẹ́fẹ́ ti ẹ̀tàbílìsì wípé àti ẹjọ́ wà ní inú ibi tí wọ́n kọ́ tó fẹ́ sí ìtọ̀sẹ̀ àti ẹjọ́ wà ní sàárà méjèèjì kò sẹ́lẹ̀ ẹ̀sán tí ó lọ́kọ̀ọ́jú àbíkọ̀ ìsìkí ìmọ̀ probability so ó títà ìgbó náà àwọn náà lè mojú mi náà òjò òun ó lè mọ́ bẹ̀ ó sì lè náà sí sínú kò lè mọ́ ìlọ so ẹ ẹ lè ṣe ìsìlá kò tó láti ṣe ìsìlá ó tẹ́ bá sọ wípé ọ̀rọ̀ àbúrá ìfúnnu mọ́ wípé kì í ṣe lọ́sù sọ̀rí látọ̀dà mẹ́rin sọ́rọ̀ láàrin àwọn ìṣẹ́lẹ̀ ṣùgbọ́n a lè sọ wípé ìbéèrè tẹ́ni ẹ padà wá bí lọ́wọ́ àtúlẹ̀ tí mo mọ̀ nìyẹn ìbéèrè ẹ̀ lẹ́gbẹ́ra ó yẹ ju gbogbo pàtàkì láti ní tó ní fẹ́ wọlé lábẹ̀rẹ̀ so wàlìdáì ilé ìlú màṣẹ pé mo kí àfọwà tẹ̀lé mi láyé ò ní wípé yẹjúùzù ìtìbá àwílítì ìtìbá fìlìmọ́gbọ́ná fi àgbéyà èèyàn wà ní tọ́lẹ̀tì tí wọ́n kọ́ náà yóò wà sọ́lẹ̀ kan sí kí ni o tí wọ́n kọ́ yóò lè kọjú sí kíkà yóò sì kọjú sí kíkà aláàbàbí wọ́n máa ṣe pọ̀. tí sọ̀rọ̀ tó bá jẹ́ wípé ẹni ẹ wà ní ọgbọ́n dánlẹ̀ kó má kọjú sí kó má sì nínú kó má kọjú sí. ilé òun ni tàwa sùn lórí àmọ́ ah, aláìsí. Èyí mo á fẹ́ àkíyèsíjọ tí mo bá ń tò àsìlẹ̀ yìí pé àbáwọ̀ àtẹ̀lé ìlànà wọ́n súnmọ́ bàbá ń dání ju wọ́n lè súnmọ́ sí ìpínlẹ̀ ní ìlànà. Àbá àtẹ̀lé ìlànà wọ́n súnmọ́ sí kàlùbáni. Ṣùgbọ́n lórí mọ́sálà yìí wọ́n gbà àtúntọ́ sí kàlùbáni sọ̀rọ̀. Ṣùgbà mí wà tuntun wípé èèyàn lè má mú àbá àtẹ́yìn ó lọ mú sí rẹ̀ ìyá ni má fẹ́ sí láti wájú àbá ìfà sí ìgbà tó lọ́rọ̀ láyé lóòtú rẹ̀ bàbá rẹ̀ pé ẹni ẹ ti ní ádámù tẹ̀lẹ́jẹ́ ó ti ní irinṣẹ́ lọ́wọ́ téèyàn ti lè wọn ẹ̀rí téèyàn ti lè wọn ẹ̀rí dá téèyàn ti lè wọn ẹ̀rí méjì tó bá fẹ́ dàbí pé ó fẹ́ papọ̀ àwọn òbí so dáhùn láàdẹ̀ kọ̀kọ́ fún ní ọlá àdámú mọ̀kọ́dàmú على wà nọ́sù ákùrù náà nìkọ́ kọ́dà ìdàwàfà àjámù من nínà tẹ̀jẹ́ wà nọ́sù ákùrù náà nìkọ́ nígbà tí jámù ò bá ṣe é ṣe àbọ̀ sí tẹ̀jẹ́ títẹ̀jẹ́ ò bá ṣe é ṣe àbọ̀ sọ̀rọ̀ nọ́sù wà nìrìmáàlì káàdọ̀ gbogbo ẹ̀rí tá a bá rí the available evidence tó bá wà kádù àwọn ẹ̀rí yẹn áọ́lá mílẹ̀sì náà áàpù ní ìfọ́ndẹ́rẹ́sì lórí kí a gbé ẹ̀rí kan jù sílẹ̀ lóòdíwọ̀n ìgbà tó bá ṣe wípé gbogbo ẹ̀rí tó náà sọ lórí mọ́tà àyẹn náà ló sọ yìí wà ńlá kò sí tẹ̀rìjẹ́ bẹ́ẹ̀ sọ̀hìn wọ̀gbọ̀n yìí kò sí láti ṣe tẹ̀lẹ̀jìrì pé a fẹ́ rọ̀ bí ara ipé ọ̀rẹ́ ló tẹ̀wọ̀n jù ọ̀rẹ́ ló tẹ̀wọ̀n jù káwà sọ wípé sọ̀hírù àti dọ̀rí a fẹ́ rọ̀ bí ara rẹ̀ dọ̀rí fún ilẹ̀ sí kú àní ìdíẹ̀ sọ̀rí láti fún yóò láàrù kò sí tẹ̀lẹ̀jìrì kò bẹ́ẹ̀ sọ̀hírù wọn dọ̀rí إنما ترجيح بين الصحيح والصحيح أو الحسن بين الحسن صحيحين أو حسنين إذا لا so a ní sọ wípé abẹ́ lo ókè abẹ́rọ̀ jáha elé lórí elé àwọn sọ pé àrí àdíjì sọ yìí sọ sọ̀rọ̀ ní mọ́sára rẹ̀ àdíjì sọ yìí sọ̀rọ̀ ní mọ́sára èyí tó dọ̀yìn àmà sọ́dá kò sí tẹ̀rìjú láàrin sọ yìí àti dọ̀yìn tẹ̀rìjú ń bẹ láàrin hasan àti hasan sọ yìí àti sọ yìí máa bá ṣe ní ṣe ní so nítorí náà àfáà tẹ̀lé ìlàlí àwọn mú mọ́kì fún bàbá òṣèlú ìgbà mí lọ pé mọ́ ọ̀rọ̀ tó bá pè ní bàrẹ̀ tó ń gbà mí ó lè mọ́ ó lè láti lè ṣe ìsìnbáàbù yẹn tó lè pé in the real nǹkan yẹn nígbà ó jìnà sí ẹ̀rí tó mọ̀ wọ́n sọ fún àwọn ọmọ ilé tó wọ́n pé ká máa ṣe tẹ̀lé ìdò àwọn gbogbo wa mọ̀kọ́ lìdò àlẹ́bì wa sọ́mọ̀ ọmọ àríwá bákan náà a sì máa bá ẹ̀ rírìn kò tẹ́sí bá ti tó bá lọ àlùmọ́sìnì àsọ̀hí yẹ̀rù mọ́ àtẹ̀lé ìsọ̀hí hẹ́sùdà àlùmọ́sìnì àsọ̀hí yẹ̀dúrù máa jẹ ìlú sọ̀fí haìsìdá mùsùlùmí tó gbádùn tí ìkankan ò wọ́rí brain yẹn tó nílà káyọ̀ ọpọlọ yẹ̀dúrù máa jẹ yìí yóò mọ̀ lọ bí dẹ̀lìsì bá ti lọ ní haìsìdá ibi tí dẹ̀lìsì bá ti lọ òun náà lọ ní ẹ̀rí ló ràn mí ẹ̀rí ló ràn mí tó bá fẹ́ fi ń sunkún òun yẹn ìdígbé àwọn ẹni rẹ̀ fún nígbà tí wọ́n lọ níta òsì tó lọ yìí wábẹ́ ti rẹ́rìn òun nọ́ọ̀sù wa nọ́ọ̀sù ló ń bá lẹ́nu wábẹ́ ti sọ fún nọ́ọ̀sù ló ń wá pé ìsọ fún kò sí nọ́ọ̀sù mọ́ láì sí ìlú bọ́ bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ní ìsọ fún kò sí nọ́ọ̀sù mọ́ láì sí ìlú bọ́ bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ní ìsọ fún ṣùgbọ́n tí nọ́ọ̀sù sọ fún ilé ìtọ́ tẹ̀wọ̀n òun náà ló ń gbé alìrìmáàlì àwòrá ìnáni ìrìmáàlì ìrìmáàlì tàkọ́kọ́ alìbàjá ayé ìrìmáàlì ẹlẹ́sìn alìbàjá ha lórí alìrìmáàlì bẹ́ẹ̀nà àjíjà kéèyàn lo gbogbo ẹ̀rí kéèyàn rí ó lọ láti ìrìmáàlì kéèyàn pàtì lọ

kìí ṣe wípé ẹ máa tẹ̀lé ní bọ́ ẹ tẹ̀lé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí sọ̀rí sọ̀rí ẹ̀ torí ẹ̀ lè sọ̀rí ìgbà gbogbo má jẹ́ sọ̀rí ó lè jẹ́ sọ̀rí ẹ̀ tó má jẹ́ sọ̀rí làbúdà ń yàgò mọ̀ sọ̀rí há wá sọ̀rí há méjèèjì yẹn gbọ́dọ̀ sí kíni lọ so ilé ìgbé ètò jẹ́ àkótọ́rọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtótónù lè ti àti ìyànàná abẹ́lọ́wọ̀n àṣìhàn ọ̀sára ó ti sínú ìdáàmù àtàmì ìtẹ̀lẹ̀kọ̀kọ̀ ọlọ́run ìgbésẹ̀ fún tó ní ìlú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún ọkùnrin inú ọ̀pọ̀lọ́ láti àsìkò ní ọ̀la láti mọ̀ tẹ̀síwájú أشهد أن لا إله إلا أنت أستغفرك ولا أعلم أنك